بسم الله الرحمن الرحيم وصلى الله على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم باحسان إلى يوم الدين أما بعد الحمد لله أدو بلقنانا الله تبارك وتعالى كي دعاك ربيني كش رمضان كي نلمك بي إيوالو فتن تاتي إيت أولو دبوني دي لمن نيوغا وانيوم يجو بهجرة النبي صلى الله عليه وسلم في مكة مدينة shidede paushe ne bu shekel kwanar magwiji ibodo 2017 karatuwa yini an ya shana kubu kalikado na laye aya dilimeji yo gwamnati wanye hauka aya 271 amma alikado na laye yini akwano ji aya 272 ebi suratul bakara laisa alayka hudahum walakin allah أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء نعم وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون laisa alayka hudahum utona ma ishadu engshin utona ma ishadu ishi nuwen kedu matona walakin allah yahdi man yasha ene kirojo allah eju on ya rutona ene kirojo allah eju on ya rutona ekute amone kanibi anju kuma tona mama ne kitona ogene leina amone ka anju turukuma tona mama ne kitona nige

dẹ̀nẹ̀ dú kìdí òun máa kìdí fáyé bá jàbọ̀ yọjọ́ ṣe jọgọ́ ibé ìgbélé àbò gbogbo sàmúdù àbò áàdì kọjá ká alùpàbẹ̀tùmà ṣe gbọ́gbá yẹni kánú aṣẹ́dàmínhùn kúwọ́tán wà àtàrù àrdà yẹni àbí lẹ́bà àmà ṣe gbọ́gá àmà ṣe nùpá yìnyọ̀nyọ̀ máa kòkúta họ́ ṣíṣì bọ́gẹ́nẹ́ láyé tùpànù kúmakúmayún náà ìṣíṣàlẹ́jùn àwọn akàyọ́ka má gbóníkà ebe ka ebe gwụ na eta e, e, ele ke elụtụ ji eke elu e gabi kele ya gbuwe nwe ife takịda gụọ chineke tọgbalụ abụ ma adụ gị tụnye anya ma ọgwụ ọha okwuta gboo ụgbọala gị ọgbụ une mana ma nwife ogele ma na agwalụ ọha okwuta ma agwaghị unyi kwụ bụ ka taki betu ma wo obenele awa nibi obele awa e awa mi mumini enna ta ki ma tona le do apabe eni enoma yi ki ma tona le do apabe Allah tabaraka wa taala yanhi laysa alayka hudahu utona maba i idoji wen madu sadu nu ojin wazi ene kiroji juko yo ledi mo nyun ki mugba so umudomo abdullahi bin abbas yani iji rudu ba yani iji rudu balagidai ita na kubo kami amma ba kwaibo kanu ya kura huna a yarda kuli an sabi minar mushrikina ami huma na ne du kuma ne ba ma caje kuma dengi kumuman cin kuma ma shabakwa ma kwa ne ko kuwa ma dungi bi ki shabakwa ma wasu ne ko kuwa ma dungi bi ki shabakwa ma ọ̀pá nẹ́kọ́ ajá ma dún ibe gị ṣàbàpá ẹni dúkìá ṣòdì má jáde ọmọ ohun ohun ma áì nínú ìta níbi sọ́lọ́lá àrùsọ́lọ́mà àkítọ̀ àbọ́ ọgẹ́nẹgidẹ́ àmàmá ṣàbàpá níhà ẹ̀ẹ́tùgbẹ̀ ka máa wọ́n dẹun ka ìdábẹ́nẹ́ kí ní kàkùnú ya

ọ̀là kọjọ́ kalẹ̀ òkọ́ ilẹ̀ ìdébì ìlé mẹ́fà suratul mumtahina aya kẹjọ ọjọ́ akini láyẹn hákúnù lọ́hù ánìlèdí na lẹ́m yóò kọ́tí lókun fi dínì wọ́n lẹ́m yóò

mɛ àwọn tsɔkpɔkpa kɔ ama tó ɖo yɔ anyi bi ama tsɔkpɔkpa tó ɛnkùkà wọn lɔbɛ lɛ nìyɛ ɛtɔ yɛ kɛ ba ŋu akó ɛtsi ta do ɖe dani alekiti gbɛfɔ ma tsi ŋɛtsi dɛ mo tó ɖe nɛ do kɛ atsi adi mi ni kɛ ɔkɔkpa ɛwɔ yi ŋu ma tó ɖe gba kɛ mɔ la la tabarakaw ta la ìmá ya kɛdɛ dɔrɔ ŋu anibi yɛ ni do do si ŋu ma abo kuma ma má ṣe ma ilé ní má ṣe àtínìkú máa dùn ma má ọkọ má nà ọkọ́ má ṣe àtínìkú máa dùn sùnmí ilé nítorí ọjọọ má ṣàpàpà ní ọjọ́ àkíní mẹ́ṣe alilẹ́nu wọn ẹni dúkìbì méèbì ẹni dúkìbì méèbì ẹ àtìkò ń toro ẹ̀májàkà ṣàtìkò ń lè sa tí òun nẹ̀kìrò òun ijú òun yà àdútọ́ náà yìí wọ́n máa tún fi kú min ẹwọ̀n èèyàn dúkùmẹ̀dú ṣàtìkò fọ́lẹ̀ áńfìsìkò alámẹ́kì tí mẹ́sì ṣe lọ́mù wọ́n máa tún fi kú náà tó dọ́ ọjọ́ yìí mú tó dọ́ ọjọ́ yìí wọ́n máa tún fi kò mẹ́ káyìrì ìyá mi dẹ́ngẹ́ èèyàn mẹ́ẹ̀ẹ́dẹ́dù mẹ́ẹ̀ẹ́tàtìkò yóò fa ilé kùmárọ̀ mẹ́ẹ̀ẹ́hún mẹ́ wàá tún la tùlẹ̀mùn máṣù mẹ́ àlàṣì dùn ẹ̀yìn ẹ̀gbà zámẹ́nà níbi sallàlùsallàmù hadithi kákàgẹ́dẹ́ àdìsẹ̀ fẹ́ yóò lóhùn iṣẹ́ àkọ́rọ́jọ̀hu albukhariyu wal muslim ẹ̀ eh, bukhari àkọ́rọ́jọ̀hu bukhariyu wa muslim bukhari pàì muslim àmàgbé hadithi lẹ́lẹ́wà ah, abu hurairah unwa shi sahabi ki bola le kuba nabi sallallahu alaihi wasallam anabi sallallahu alaihi wasallam qala rajulun anabi qala yani ne kala ka shika la tasaddaqanna layla bi sadaqa udu ngini ba kini sadaka kuna anya shi ta ko yokinwa na anya shi udu ngini bleka na de gba blele na de ya le ya mi yo yokoji oko dimili ngi yunga dere ka nengini onkunu bleka nadi ya mokole du yewe gokole ache ka joko de ajoko no bleki lo ke yemu du yene de weda go ya kuda go ya oko dere ka de weba ko de alu yoko dimili ngi mudu ngajoko fasba nas ajoko jini ka amune bo anu nale ya mbe dere ka no okola meju dimili eche nara dawo bo tiki ke ajo million ngene le du ngungu

oyi sele ka ko do gimda yoko udamu imda sele ku ni me kuna du romo ni la tasaddaqanna layla bi sadaqa yen anu du ni no mawda bo ya sadaqa munne ingo le jinyo jinyo eh ariba ko ba yoko jinyu yunga damu ni fa kharaja bi sadaqatin sadaqa laki ne du hiba fa wadaha fi yadi bani ene kala ko kun na de ba ene le dom da ene ko boko ene ko do ko ngom dana na ngona ngona ko tu ngoro ko sadaka yaji modungu oyo mu wodudu fa asbahu yatahaddathuna amune ko ya chuluka alukenile ayo e ojo no gane e unge unga we gole ma kuma mo mengele ta engo ko ye mo dangu olile mati mako jaro ana ana na maot maot sadaka mo dungu ni ikio akpabe ne lema ce yi a su sadaka ki mace na gitikwa ji hadu muni dawun yani allahumma laka alhamdu ala zaniya yana ojo n gbede oji alagani ko alagani ojo gbede kẹsi wẹ laka alhamdu ala zaniya laka alhamdu ala gani yana ojo n gbede sadaka ibu nwodu ananan dila n ngam da wọn da bi wọn si sadaka ọgbẹ wunida ìwọ̀n ìsẹ́dẹ̀kì ilẹ̀ wọn jì tíìmù sẹ́rẹ́gẹ́lẹ́ gègé fàkàrọ́jà bí sọ́dà kẹ́tì hí fọ̀ọ̀bá àhàfíyẹ̀dìsá ẹnẹ́gì ń kó wọn náà dé òdògì wọn yá dọ̀káhùn ayójígì lóyé yúdùwò tókò yí ní ẹjẹ́ alálẹ̀ ìwọ̀n ayójí múdágó ọ̀nàyí àáyẹ̀dẹ́gì láfíà láfíà ẹ̀tọ́ sẹ́dẹ́ká kàwọn ẹnẹ́dẹ̀ ìwọ̀n dùn ayójí ẹ̀lẹ́ àlágbàyí ayoyi ma ba wani gida kan anya ba ne yake o da kala laila ala ayoyi ma wani daga ka o ya to ojo allahumma lakal alhamdu ala zaniya wa ala ghaniyi wa alasar ya yo yo ngari gude ngwe sadaka ngwe cho ana na sadaka ngwe cho ajo ko sadaka ngwe cho ayoyi ngelo to wala haka

ọkọ̀dé kúbìlẹ̀ ọgbọ́dún pàkúṣakọ yọ mbà oúnjẹ yọ akẹrẹ bọ́ ìmúrùtí ìwédé mú àti ní sẹ́rẹ̀kẹ́ dúkẹ̀ ti pàkúṣakọ ọjọ́ múgbà amazania ẹni kí àjọkọ yìí kẹ̀sì sẹ́rẹ̀kà ń fọlá aláha àǹtẹ̀tẹ̀ ìfà bí ha ń zìnà ha albaraka ọkọ̀ kẹ̀ jìgẹ̀ dámú ibà turu ọkọ̀ ìtàtí nára lè sájọkọ̀ wábùkẹ̀lẹ̀ fún marokọ́ tàlbaraka ọkọ̀ kẹ̀ dùnmú ibà tọ̀ ìrọ̀jì ju

wal ala sadiq ajoji ina imanin ya yaji an yastaifa biha sarakatihi albaraka sadaka ba ya yaji mun ki am olaun ba boye jite yin sadaka ka bi edu golo wallahu tabaaraka wa ta'ala inhi wa ma tunfikuna wa man dunguna me ene ya be bina e o yemi de sadaka unki ene gide ya ri raro e o yemi de sadaka unki ene ya dola unku ne yemi de sadaka unki wa ngo gole lege wọ́n máa tún fi kú ná ilẹ̀ tìga àwọ̀jẹ̀ nìlá ẹ̀hùn kò ẹ̀dù yìí tudu ọjọ́ ohun ẹ̀dù yìí ìní àdísíkà kìdé ìdébì ríádù salihin àdísì lẹ́lẹ̀ ibùn kẹsìr ìdá àdísì lẹ́lẹ̀ wa ibi onda ayà kìdé ìtànú ìkọlà ọmọlẹ̀ ojú ẹni adọ́jọ́ kàkíwá kí á ti sẹ́dẹ̀ka èyí mọ́sálásí sẹ́dẹ̀ka kìdá tánẹ̀ ẹnẹ kò mí ní kí iṣẹ́ nílẹ̀ ti sẹ́rẹ̀ká tánà bá ń rùn báyìí ni wọ́n mi sẹ́rẹ̀ká dúwà ìmúdọ̀ ẹni òmúnẹ̀ ọ̀há ti sẹ́rẹ̀ká yìí ibi àti tẹ́lẹ̀ báyìí ni wọ́n máa ń fi tí òun ti sẹ́rẹ̀ká lẹ́yìn mẹ́rin òkúta ní wọn nílẹ̀ àbúrò ẹlí tó ń yà kẹrẹ bọ́ anibi sallallahu alaihi wasallam yẹ́lẹ̀ ẹnẹ́gìrì sẹ́rẹ̀ká wọn ni yà mẹ́kẹ́ mi sẹ́rẹ̀ká wọn dàgbù kí ju ẹ̀ Nesa ya ka nwe ene kuma ruto mo ele ke do chuwe ta gwe ya disere ka komo egbola tabe ne ko ge ne kuma ku yugwe ta ngo nga mali jenu ku yugwe ta ye ki re bi ewi mudu ebe ke mo ma dida to mo iwa akere wo oyo oje ku bi nge ko so icha mẹ́kùn mẹ́ṣe ó rú mẹ́nu káàlìyàn ní ọdún ẹni kẹwọn káàlẹ̀ ń àmàrẹ̀ àmà dáálù máa tó ṣèkú ẹmà yìí dọ́kẹ́ni lẹ́yìn ní sẹ́dẹ́ka ẹ̀ta ni yíkìdẹ́ ìjà máa jẹ́dẹ́ka wó dìdẹ́ tó sẹ́dẹ́ka ẹkùn máa ti mọ́jọ́ tó sẹ́dẹ́ka lẹ́lẹ́ ojí ọjọ́ máa sẹ́dẹ́ka ẹ̀ ohun ẹni ẹ̀mú nẹ̀mú du yàrá nùgbà níbi alẹ́sọ̀lá tí wọ́n ń tẹ̀ka mí ní o nẹ̀pá sẹ́dẹ́ka kẹ́ ilẹ̀ nìkẹ́ kọ̀ ọjọ́ mọ́jọ́ kido kikodo lada tereke muyi wa ma tufikuna illa ibtiga wajhillah aliku hadith ka ci riyadu salina gire babu ki akola niya o molenge nyali ki ami ki adunga kini ini ya ewe ke de sereka mo jago mo jaro mei to igide igide jemiria en kidana alu labajo yi ini ẹun kì alùlẹ̀ abájọ àkóyà kì alùlẹ̀ abájọ ẹ àkóyà lẹ́sìn kàkí ní amẹ́nà bàtà ṣẹjọ́ ẹkútẹ̀ ìyànàmúnẹ̀kọ́jú àbùmúmá ma àjọ ẹkútẹ̀ akamẹ́nà bàtà jọ ìbẹ́bọ̀ màjú yín jágbé bara lálẹ́ màá wọ́ sí yé gbogbo amúnẹ̀ màá yá pọ̀lọ̀ mọ́ ojú ìdíwọ́lá abolu kuma chamo ya ko ko ko manene ki ade yutuman aba ako ya ki gbegbo kulu ki won che firo ki un iye aba ka kini amo ma iku aba ko ma kinata kata ma ma mal ki ale ki adunu ane che gbiti ngata un sabo gene le kuma jo nana to da ma committee set up ka kini ehun du kene ne ne me du chatiku kibo committee le ma gbodu ibo gene le kuma ko pe mo ma ile ke chafe anebo ineke chukpo anebo ineke cheda anebo abeki tititi tom umoyo chiwe ineke chujeun uchu abake gwa abeko skapa abekal kama abeki domi abeki spaghetti abeki semovita e ndu ko joro la ngone e ali jigidei kolo kaka gidei do malu abe akoko yejuneju nwene onudu kiche inyala abeki nana ma my committee let's ma kini ẹun dú kẹ́nẹ̀ nẹ́nẹ́ mẹ́kọ́ọ̀dù mẹ́ọ̀ àbókàkà kẹ́rẹ́ kìlì kí jẹ́ kuma ní kí kúlì bọ́gbá ma gbódú àmúnẹ̀ ma kẹwọn wá yìí mi ma bó kọ̀mí sí ilẹ̀ ẹun dú kọ ẹ̀nẹ́ kẹmúdúá inṣàlá ó dú lẹ ma fọ́ọ̀dù ma kó kí yìí ehe onale ma call mi ma ma sumiare ya usele me ajusele ko ko tafsir waje taka ngo usele mi aba ile to allah tbaraka wa taala ni en duke ti ngeno bata ngoya koko abakina amune kuma tene ujeun en duke ti nguma to rojo ngi o ma tunfiku min khairin fa inna allaha bi alim en duke adojo ma. wọ́fà iléikún wọ́n la tùzùlẹ̀mú ma rọ̀ mẹ́ ohun mẹ́ máa ṣùgbẹ́ aláṣí ní ṣe ń fún àti ní ìdẹun lẹ́hà ìgbóyà àdún wá للفقراء لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف تعرفهم بسيماهم تعرفهم بثيماهم لا يسألون الناس إلحافا وما تنفقوا من خير فإن الله به عليم ṣeun kẹ̀yìn adẹ̀hun lé ẹtíjà ní ẹni jẹ dáhùn lílì fúkọrọ amẹ́nu bàtà máa dùn mọ́ amẹ́nu bàtà ọmọ máa dùn mọ́ àtàmà àdébí sọ́lọ́lá àlùsọ́làm àyẹn kọ́rì ìyá kàkí ní ẹni dúkì nù ṣe ṣe ẹ̀dáhùn tí ẹdúmọ̀ mú ó kì súnáwẹ́ ó kì wọ̀límà ẹnẹ ẹgbà òjẹun dú amẹ́nàbàtà àmàtínìkẹ́ dúmọ̀ tamanana ẹ e ò má bùríyàn ẹ e àtàkà náà dáàmà ẹ e di priority náà mà ní torí ìdí ẹ̀hún kìí jẹun níbi sọ́lá sálàmà kì á kàkí ni òjẹun òṣì òjẹun wà lọ́la nìṣí òjẹun kì í bí ẹnẹ tó lè pakú sáká òjẹun wọ̀límà wọ̀límà wọ̀límà súná wọ̀límà ẹ̀dá odó ẹnẹ́bí ẹnu òjẹun kùmà ayọ̀ mọ́ òjẹun ẹ̀bí ẹnẹ tó lè pakú sáká ija mi saabi inyu wa mukpa ma mi kuro la me on gbe nkan yi awon ka yeme yenge da won yenge bi ne ye i e bi ne ki do la won le sika kini hi yudua ilaiha alaganiya ma nye nga ye kuma nu nya ngo ma do mo ajo kuma kuma chuji ma yi ije ma mu du ma bole ye ka gba e ka cho e ka le mu e ja ka jelo e, e, e, ji e no e mu e ko a do ko kama kwa okuchi le iṣẹ́ náà bá tá ṣàkà yí ẹ̀rà mẹ́lẹ̀ bá inú ọ̀rùn mú ní àdàbí wọ́n yẹ máa ń tódé yíò jẹ táwò àwọn ọlá ọjẹ táwò anára ẹni gẹ́bí má pọ̀ ẹmọ̀bẹ̀rọ̀ dáàgùn tí ma wá yọrẹ ẹmọ̀rọ̀ yàrù kì tó ṣe sí kí tó apá ẹ emudeno batanga e duwa bajoy e. abelogide oshumu mika imo kitakwa era bimoyo mune oyara bimomo kitakwa edo ya chebo nyaro uka manyuka e baba neva chuje ngekele ngabajo mon obiolo ikichola wedi kanian enya dedi feruzi duwa ne wedi biolo la mo takwa mulela ni sallallahu alaihi wasallam amune chamana na mado ma le buje nje nje nje maje eh isha kashisha la ngi kunyuma muka dumale ndo eni medi sedeka abekati kumeti medungo eh medunga meno bata ii mugu medunga manana anabi sallallahu alaihi wasallam ni meniki chamaili ili mena chamaili yẹni ẹ ọnà ẹhùn tí ẹ wẹ máa ní ẹhùn kẹ rọmẹn ọnà ẹhùn tí ẹ yẹni ọnà ẹyàn tí ó mẹkọ káàfi òhùn mẹra ẹ ló ń ẹnẹlẹ yẹni mẹ má lè lé ẹhùn kùmẹ dùrà ẹ ló mẹtsà dùn án ẹnẹlẹ ìmúdà anana anana tiẹ wẹ ọnà àdọmọ kẹ wọra ẹ ló ẹ anana anana yẹ lé tiẹ ẹgbàkọ àti ayọrẹ kì í kó lànyà ọ lànyà pàtìkì múdu tiẹ yẹ lé àbàkì mú hundred thousand dùẹ ọkọ awẹrẹ.

abẹ́kó pígòlò mú ẹrọ mẹ́mẹ́lẹ́ ẹyẹmújún ẹpa mẹ́mẹ́lẹ́ múdẹ́múdẹ́ arọ mẹ́ ẹwọ pígòlò kẹ́ẹ̀dẹ́fẹ́ rẹ̀ kẹmúdáhùn ẹ̀dùn ábọ́ ìnàmẹ́ni gíní gíní gíní gíní kàmá níjú ẹjíkàkàṣọ́gbọ́ ìjìgìdẹ́ ẹ̀dùn ábọ́ Eh? imda cho ko e jine junga karmeni wa fa bu ga da eh, anyi ya yi ya ba har ta ju wa wa to mi wa fa bi so a ji dedo en ki taka e bu ma ki bribe nga mo ni ki chami ku ameja me gara gara macha macha ku mu so to allah wa taala ni e ke ti ka bata e jine da uma usiru fi abokuma awo ma dahi ojú ọ̀nà ọjọ́ amẹ́nọ̀bàtá abokuma awo ma dahi ojú ọ̀nà ọjọ́ láyẹsẹ̀bí una dorban fil ardi a máa ṣe bókuma ní kí yóò yá nẹjá sí àwọn aláàlẹ̀ ohun àmàtí ní láyẹsẹ̀bí una dorban náà mọ́dọ̀ dorbu fil ardi a dorbu fil ardi ti a sáfàrù rẹ̀ ilú tó lẹ̀ ìgbòkọ̀ إنكما إذا ضربتم في الأرض فليس عليكم جناح أن تقصروا من الصلاة إن خفتم أن يفتنكم الذين كفروا بوغاتكم يوم ọjọ́ àkíní mẹ́ọ̀lẹ̀ lè òjá nẹ̀ ìtòlé inú lè dùn mọ́ mẹ́kọ̀ọ́dá wéjì yìí so àbọ̀rùbù fìlà àbìsí àtàfàrò rẹ̀ ralenihi la yastafiuna darban fil ardi abele amaniki maniki ciyawu janin ameno batile domo yahsabuhum aljahil aghniya tagi jema abuk mama mimman abuk mama man maduma ni jahili araba do jahili jahili kinani chin eh eneki mamman un araba do jahili go ki ignorant de maga kini ignorant

emda one do ignorance ba e ka one aki jahili to e do che pade ogala ide e igbo ma mechanic abajo yi eh e ma ja kini iwon na ku enokoto legen kena ena mal ma chilin e mechanic ignorance me si omo ama mal ma fix de oni ma kodi tagi jale yun agbam gire em kan bi ko ma gwa abajo ijuwe ibe ka wɛ ki ma kiri kɔda nu eh. eh, na mi gbogbo ma ti kɔlɔn kɔ ma ma lɔ ma kisi ko kanu ma ti ni neri yɔ because of what wɛ ti ignorant ɛgi lɛ ŋɔ tsi ɛn ma dɔ jahili dɔ mo so itsi itsi na ɔnu um jahili tsi nu yasabu humuli jahilu abogun eh, ma ma ma maa kaka bi ma ma na ma mani jukana na ngaji mine taafu bituru kabile wala ba turu kuma hola madi yepe kuma nei madu manage ataafu fi ataafu inu adu amino aki manage mm taafu that is equal nepe eru manage to e manage le kuma manage itagi jenwa abu kuma mama ni juga kini agniya anana machi taarifu mbi simahum emda umali uhyokomajea mumaki kakeno batali de ẹ̀dà ẹ̀dà silva ti ń ṣe gbẹ̀tẹ́ ìṣẹ̀jágbà ihun àṣẹ̀lẹ́gbúdú gbẹ̀rẹ̀ tọgbà gbẹ̀rẹ̀ òṣẹ̀lẹ́gbúdú ya mmanya na ẹ̀dà onígbònù ẹ̀dà ẹ̀bọ̀ pẹ́tẹ́kẹ́ mẹ́ abúrúkì ṣàkà náà dé ijú tọ́gì àṣìtọ́ ìbá ẹ̀lẹ́gbúdú wọn yà rẹ̀

bisima ŋuyo kɔma kɛ ne do muma dɛ ɔjɔ akini taarifu bisima o mɛ y'a mɛ bata kɛ ne yi li mɛ muma mɛ daba ye yeho jama mɛjɛ mɛjɛ lisa yi nɔ ɔ mɛjɛ lisa yi nɔ pɛta olukunuku fom kiri ya ta itsɛ jɛ bɔ mɛnɛgɛ amanyɔ amanyi bi dza tɛ abaka amanyi lɛ atɛ ɔdɔn yɛrɛ ŋlo yegbedu kidi yɛrɛ dɔn ilu gbɛɛ gbɛɛ kati ni wulɔ ya kanabada ŋlo kɔda ko abúrúkì ṣàkà náà dé yú tọ́lá wọn yìí ṣàkà náà dé yú tún yìí wọn yìí inú ẹ̀kọ́ pẹ̀ta kìdọ́ láwọn tí là ọjọ́ àti ní tààrífù bí sì máa hàn ẹ àbólẹ́lé mẹ́mù ma pa òrùkọ pẹ̀ta láyé alùnà náà sá ìlhàfà máa bí àmú ni ma a máa yún torúkẹ́ ní màkàmà lẹ́kí náà nánú yìí màkàmà lẹ́kí kílẹ̀ máa gbọ́ àkíṣẹ́ kó máa yọ máa yẹjú tọ́lá má ọjọ́ àti ní àbọ̀ ọ̀gẹ́nẹlẹ́ ama tukwe kumechi sereka uma wama tufiku min shay'in min khairin enzuki chengenyo kumedu chatikune kumedu sereka fa inna allaha bihi alim ojo allah ba ishinema tudale ene kinne kinya bibi matini imam danen ona chebi kenya bibi kẹwọ́ túgbẹ́nẹ́ dó kẹyìn àbẹ̀bí ṣolé fìrìṣẹ́n kẹdẹ́ dùgbẹ́júgẹ́dẹ́ kẹwàá bẹ̀bí ṣolé fìrìṣẹ́n anabi sallallahu alaihi wasallama yẹni abu mẹ́ta kàdọ́mọ́ fi hadithi nasa'i yẹni abu mẹ́ta kàdọ́mọ́ salatun hakun allahi awuruhu yẹni abu mẹ́ta kàdọ́mọ́ salatun abu mẹ́ta ilẹ̀ba hakun imududu allahi ojú ọjọ́ allahu awuruhu kí a ṣàtìkú ma abu mẹ́ta lẹ́lẹ́ ó ma ṣe yani yana kai kuma annakihu yuridu al'afaf annakihu yuridu al'afaf yani yana ki anya ya e anya noya ya enwi netabale e anya noya inu amma ite ne kuma dai ya ba zinage en ki ya noya ire se ne duki anya noya ki mudi ki gbola obi zinate ki muda ni idu ta ki ya noya ba yo ki muda

kakini ya caci kuwa ona du kasu ka tema du ru ene ketan uh onshi ene ki mome one gba ki mu nu jo la nga ki ara ma ti ni chu ne ukata ta ojo lo me ki je ta ko ya do mo eni to ide ibilele omi aro mi leki uwe mi ne wa biki e arata ne arata ne keti no ko ke lo mele e lo ko ke ro mele e ali oko ke ro mele ta ni bi sallallahu alaihi wasallam ayini e ọyọ mmadụ gba n'oji gake ya chachakwe ịkpọkwechu ala adugutue oyi alilekachi abekwu na ma atọlene gị arụ menwu ịnọkọ ni ihe anene gị arụ menwu wee tọ onwe agụdo kama ịdaza abanyele ikebere mmadụ gba n'oji gị tọ nele abụmetaka na ịbịa ọyọ n'oji toro ebi sinadu nisa'i ẹni ẹwọn lè tẹbi ibùnú máa já ẹni tó agbègbè kó rẹ ó rẹ agbègbè múnẹ kìnnìkì rẹ aláwọ tààlà àlọ. tó obìlẹ́dẹ̀ ẹkùn máa dọ́ra kìíní ní àlìfà ó ní bọ́lá ń ibà kó ní kí má ní ìjẹun kìíní kàníbi sọ́lá yani man sa'ala wa lahu qimatu uqiyatin fa huwa mulhifu ana duki ne gini dira mi ogbo meji ana gele nyai bibi be ka bibi manyen kan kina na dom bi turke un kina na un chene duki ne un pe aljubu himaja kile ma bojo nuki anya go albona o ya bi ajuma ma turku malumanyun islam yan kore je bibin owo majana ti cha ba adin islam titini didimin òun lè mé ìbí ibi lóṣù jona fún na ụdị òdí kánò ẹgbà kọ kí gọ́vùnà nye ka ìyẹn máa ń yíká kọ́ gbọ́ọlọ́gbọ́ọlọ́ yẹ́nì àmáṣebára dókùmàdé ìhòmọ́ maka túgbọ́lẹ́ kúmà ya jọ mọ́ gọ́ọ̀mẹ̀ntì àgbòdú jẹun ma ìjẹ pé mọ́ ma gọ́ọ̀mẹ̀ntì àgbòdú mu àbẹ́kùmà náà nẹ́rẹ̀ ní yúkùmà ṣe complete tọ́ ọkọ̀ ma. turkumadu shane sana pe aliju peti peti business business gini kuma ne kici pamu ko duma kuma shane abeji ajame no ma mama kojo mo uh, wala domo toilet domo ma kate yo mo ma kuma ale ma gudu je ma odudu oroka ane oki kuye gini ma ana duma ma onye le ko mama kajo mo ama le domo pa kushaka chogodu madanu bẹ́ẹ̀bọ̀ tí rama yára àkókò máa mú nẹ́ dá àmì bá lè mí dá àmì hìtò àmàdó kọ́lọ́ lẹ́wọ́n máa máa ṣe ojà nìkan nù tó máa dá ẹ̀ka fún màrá máa yàjú yìí kò múnẹ̀ máa náà lè gbọdọ̀ gbá mọ́tò máa náà lè gbọdọ̀ ọ̀rẹ́ ẹ̀ka yọ̀nà máa bára. tó àbẹ́ẹ̀kì àlótọ́mọ màmọ́ kọ́ bí gínígíní lẹ́ màmú fifty thousand naira màá ta mẹ́yà lóbi támẹ́lì tíkítà tó kámẹ́ mẹ́dí ẹ̀lẹ́ kámẹ́ náà nìyọ ẹ̀bùkì ṣìṣì lukumanata kuma na nɔkɔ jɛun ale a bɛ kisɛ da ma ka ma nɛ da la ma bɛ kisɛ oji masini ma gba kuma loji masini kuma samɔ kɔ ye gini gini lɛ mamu ko ma mamu ko ma k'a lɛ o jɛ mamu lɛ bɛ gidi yɔrɔ ayi nin kɛ dɛ ɛŋɛ ɛŋɛ ɛŋɛ ɛŋɛ k'e y'a bɔ jɔ a ma ka ma munu ka ma nɛ o jɔ kan di fifty thousand naira d'a ma gba ja ɛŋɛ mɛ a di lɛ ti. a ma ka ma de de ibara ka ma kama kunyi jo unyi malunyi amune je unyi majahaya ama bebo malli machini kekena pepe ngamune jane majane majabi bara eda egba egba egba egba maje frijo me goge njama ngene leo maja ate hizimu yi one one one daga ajo pachane amesha te kunga kujuo ngeje ngeje ngai

nǹkan máa kó yà ní máa kọ́kọ́ wà pẹ́. ẹlẹ́ ọdún ní ẹlẹ́ kọ́kọ́ ánàmù ní ẹlẹ́ kùmà ti káàkiri kìlọ́ àjúmọ́ ní so tó dálẹ̀ èdè bí èdè bí islam wọ́n encourage mú ẹwọ́lẹ́ tí wọ́n ẹdúkì ìbára lẹ́á ṣùgbọ́n tẹ̀lẹ̀ bára wà màṣínì tọ́kọ ẹnu mena authenticate mena verify ene kichene kichakanya drogba ngogecha turukume encourage amune kuma cha tiku ene gima chakanya ngogecha drogba ngun kicho aliju sana nguruji taru meju meju maru meju meju kwa ka ko yalo but the ani kuma verify turu hmm. chokoda amune chamene olimin ibe kichene oli ene kichene olimi

kama amuduko yeje akanywa yene bele okole matin toko akadu buyi machine galu ki yura ene dule bara yura imagine ame ame operate nya me oduma eh ele la jiga e e bi e order din islam islamu ẹ̀kọ́ islamu ẹ̀tàtí ní bíbí ní alhamdulillah eh, a nì gára ọjà ẹ̀lọ́jọ́ bọ́ ọ̀hìmájà a ṣe àṣìbára ọjà ẹ̀míyìn abẹ́kùnmá àṣìbára kàmàkùnmá àṣìbára àmàṣọ̀gà ní máyà ma tí wú àmúgbókùnmá tí ní bíbí màmá àbùkógbò jímá màá ṣayọ́ ohun màá káàbò tí ma máa yájọ kára lè abẹ́kùnmá àṣọ̀gà ní máyà kọ́ máyà tó dì bára máa jẹ́ yìí máa jàbé lẹ́gbùnmà ní bára dáwọ́ ya nẹ̀ àìdá in wọ́n ní ànẹ̀gálà máa jàbé bára náà máa jà máa ṣọ̀gà ní máyà máa ṣọ tí gún so ògbìkùnmà náà lè fi gbogbo náà lè jọ̀gà ní máa fi bára yẹ kí lọ́wọ́ ẹ̀yìn الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية نعم فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون الذين ينفقون أموالهم أبوك دمهم أكبر كما دي بالليل والنهار ma kpọkọ ibia odo ma kpọkọ bia ọrọka oji chateku sirran ma ce o mamaja wa alaniyatan ma ngoci jugidege wallahu yani falahum ajruhum inda rabbihim urome ma idomo agbadima gbojoma kojo anya do we ma jahuma wala khawfun alaihim udomo ngaboleni wala hum yahzanun rubi adomo man sama ya duka gbo ni ya duko nale ojila maka tudu ka kida ola sede ka mu jakata manyi chati ku koko because area ikire ba ma chene ko jolle ji mumin oko yoru bola sede oko ji biti ku angola yoyoyo eh sometimes da be angola ti angola ti magneti eh onugun ko ko ya ti biji eh amal ti magneti bi biji de ma shangi kuma ku bola maten eja kana eja kana hu bi ya

ati ko yece gbe bo domo ba mani ki lille un yetan namune bo man noko wallahi o yongo du mani ki kujo mani ki yengo rokan mani ki jengade e bi akpima e bi akpoya ma e bi ma mama e bi akonu gurugu ma mani ki la hegolan mani ki lu machini mani ki lu motun amade matinu ma oko ma tede ma pailu yo yi banki abe akoko ọjà sẹ́ńkẹ̀ má bọ́ yà yọnẹ́ lọ́lẹ́ tọ́jà ó nẹ̀ ilẹ̀ mọ́la ọ̀dá ẹni tànà àdókè àdọ́kọ́ agbẹ́dọ́kọjọ́ wọn ẹmọ́lẹ̀ ẹ̀dá tọ́jà yíyé gí ní kò áhí ẹ̀gbẹ́ kàmúdà ti àtìkú ẹ̀kẹ́ wọn lọ́wọ́ yẹ ẹ̀hún kárọ̀ yà lájẹ́bí wà kó ya ẹni kékú jòdòdó tó rọ̀ yà ọ yà kà dọ́mọkú náà jẹ́ jìmá jẹun ẹni kí lẹ́wọ́ jẹ́ ní ẹni na rọ̀ yà ọjà ayọ̀ ọjà máa ẹ̀bọ̀ náà bá yọ̀ ní ẹ̀má ni

kọ́kọ́ owó ìjà káàtó máa ọ ẹ máa dé rìpọ́tù ọkọ ẹ máa sọ mí ti ń gbàgbọ́ without your consent má kíkẹ́ ẹ̀dá máa ti máa sẹ́ni mú mọ́nú máa ọkọ hundred million before tako ya kó wa máa ohun máa deposit ọgọ́ tí yóò ké deposit ọgọ́ náà bá ní ẹ̀wọ̀n àti ẹ̀wọ̀n business dẹ́mẹ̀ pàpọ̀nẹ̀ amdàlẹ́ àti ní ohohohoho mọ̀kálì míá ẹni ìdí mílíọ̀nù mẹ́wàá ẹni ìdí mílíọ̀nù ogúwá mága mágẹ ní ìkìdọ́kọ́lẹ̀ à mágo má lè relationship eh, dó àgbàdé ẹ̀kọ́ òun àà ẹ̀mà kí ní kì bìsí àti ilẹ̀ sákẹ̀lọ́kọ́ yíya àdágbà ṣàkáùtù ogún wẹ́kẹ̀tẹ̀ ní ẹ̀yìn abájọ́ yìí tutabalele euki me abajo ti akini echa tiku ya tiku gide machi o mamaja ya no gbo machi yugede ina gbo machi yugede o ya no ko atiku machi mamaja ọ̀la abìrò ajúgbó ọ̀yà àtìkú pòlò ẹmúgbó ẹ̀lẹ̀ ẹmẹ́ni ìdáhùn ẹmúgbó ẹ̀lẹ̀ ẹ̀bẹ̀rẹ̀ ìdáhùn ẹmúgbó ẹ̀lẹ̀ ẹ̀ọ̀tùlà ẹmúkáhùn òyẹun tẹ́wọ̀n ayẹ olùwòrùn àtìkọ́ gẹ́nẹ́lẹ́ má ṣàtìkọ́ ànọ́kọ́ má jù màmá jà ẹ̀nà àlátọ̀kọ́ ẹ̀nà àlátọ̀kọ́ ọ́nẹ́yìn agba amìrí àkọ́ ẹmọ́ 25,000 naira ẹ́ àkọ́ ṣẹ́mdún amìrí ẹmí agba ìmá àṣọ ọwọ̀ yà lè ní àkọ́ 25,000 naira kà wọ́n ti ní sẹ́nì amìrí ọ̀gá àti tọ̀ngá kàwọn ẹ̀ta kọ́ ọ̀gá kákùnkẹ́ dùn mẹ́lẹ̀ chekwa ne gbogbo achachi ka ya mụ na ke ọkọrọ ya ọha ji eyi onye elise olelitelu egide e, agba adịghị ekwu ma dị nete dini biznes ya ma ekele ama ụda ala etere ka na ma machi mama gị a na egwu machi ela chikin egwu ala chikin ela na chikin ịla emda nwunye ukwu ukwela anyị nwekọ nwa agbọghọ onwe yi chere ka mama ya ọnwa ji nwetị nke na-eduga ma ntaka ma agwụ ngwa chere ka mama ya onye ọkụma anya mme chi gị nke edum ọrịa ole ya so chere ka ị na-ekwumachi mama ya ya na-ekwumachi jugide iyi mama ya ya e mama ya ihe jugide dị ya nwa ọla ọkụ iwu ya الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذين تخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون والعياذ بالله anabi sallallahu alaihi wasallam ṣe kan wa ìgbàtí yí ojálè ṣe na mi gò nánanánà ti gbé ojálè ó jí ilé àmọ́la kùnmáàkiri anabi ilé ẹnẹ́ka ó jí òun ṣẹlọ̀kọ́lá nẹ̀ mọ̀nádàzába ń fi lójúun ilé ẹnẹ́ka ìmáàlùn ṣe hàtà nẹ̀ mọ̀nádàzába ń fi máàlùn àmọ́la lẹ́dún mẹ́ná gómìnà disregard ma ó ti ilẹ̀kú yánà ilẹ̀ mítí ó yálè lò ìmúdọ̀lì ilẹ̀ ohun ẹgbà ẹmọ búkà níbi ilé ọ̀mọ́lẹ̀ ìmá débi àdéṣì buhari kí anẹ̀sì gbáyín kí débi àdéṣì abúhùrẹ́rà kí imam ahmed gbáyín tó ó yí ilẹ̀ àmì àdéṣì kí bọ̀bọ̀lẹ́ pàkó ṣaka ìsinadùn egbòdébù ẹni tẹ́bi kìtà àmìlítà israel wọlmi ìrájì imam siyuti israel wọlmi ìrájì yá ibn hajar al-askalani israel wal miraji muhammad nasiruddin albani amola ay duka kaka gede ba eli bi hum ke abilita bilele tu amulita de kenya li hum ji ne amulita he ko li gbu gbu gbu shaji hum ma ke na bana ma dun lo ko li manada da ba nko enya hum ani bi en jibril lo abunya de yana bo gede de ene mune ma li ma kere lo ko li oji un se lo ko lane ani bi abunya de jibril ya babo ne chola kinne te usini e amola lẹ́yìn ló kàwọn gidi mi àmá hadith lẹ́wọ́n ti dọ̀ ìfìrù mi ṣíkọ́ anibi sallallahu alaihi wasallam ẹni ìbó ka ihò àmẹ́lẹ́ tẹ kọ́ eyù yìí àmẹ́lẹ́ já eyù adùnkù àmẹ́lẹ́ wọ́n ti jùrù nínú àkáàbóyá dẹ̀ jìbìrù kàkí ni ha ulai akẹlẹ̀ tó rí bá imam ahmed gbáyé e wa an hassan wa afan kilahuma an hamad bin salma bihi wa fi isnadihi dha'fun e bi isnadi wa kullu kabir yuka yani fi isnadi mubah ضعف إيقبوش دومو سرعال الله تبارك وتعالى الذين يأكلون الربا أما جوكي يقو أو ما دو يقو دا أو ما دو أكي يقو أو ما دو أكي يقو ọ̀nṣí ọkọ̀ kẹ̀dùnmù nẹ̀ torúkìdù ṣe kù àbẹ̀kọ́kọ́ kẹ̀dùnmù nẹ̀ torúkìdù kumeahalu unuki adamu kumeahalu nuda akumado egwire turu aleti ona kumanya ajali aleti otakada yona nyi akumado akinihi abubakar aljazairi ni litafin kama almajiri au yani aidu kene nene litafin mamalabiti biti nyachi madoka kini ni muslim fi amilitafi kimali mileko ijigbeju paruka o yani ayi mi o kawo ma do akin almasjidu baytu kulli muslim kitabe yoyo nji o muna ya shi min hajul muslim un gu mo chebu yoyo peun ola nana chedihun e litafi lele idi ya babi kawo ma do akin kitab al uqud yiki akola uh, eh, amu oloda transaction kuma chacha ba akin contract al uqud contract re tọmọlẹyìn dọlà alùgbò ọlà ajé ńyá alùpùpù anyá jálè yàtí kọlà mọ ẹni ìnàmẹngẹ ẹbọ kàmọ náà níjú àkè ìgbùn ìṣe kì má ti ìgbùn ìṣe sẹun kẹdọ kọmú nẹ kí nyájá kí ni gbọkọ kí nyájá turukẹ dìde wọn turuka pẹ má dọ kàkè ìgbùn àmọ ẹnu kì jẹun mẹha lu dátẹ kàkí ni ọkọ ẹtẹ dùn òun kò wọn anádùá dẹ in amount me fix te ki ana duwa otu otu abe agini in amount me fix te agini egbadu ki anya doko oka ba na ya duwa ohu chaka bo ja jiwe mishin iya chaka jile ja jiwe mishin na madu iwu yo imada ale ntaka chi waja ungu na ati noko ki adula do abajo de akito ya gbe 100000 kenela ki eh eh anela kemkota mi abajo yi odudu kenedu ehun to taka nkwe ah, ah, ah, ka akpe agi amda anya akpe oyo ọbata kpa oyo ọbata imikomi aki ihe nwoke imi anya na na tl abicha ọkọ nwere dua anya akpe bụ kikiri pasenti ile mwedu nwe tumani ma ka abanele ibie nemu ma di ogenele du mmadụ akọ mmadụ ka igwu ma adọkọ kita to inshallah anya wụọ ịgba ka anya ji aya today ni aya keteji ọgba anyị ehe wọn ṣe ake yíyí tilé kùránì anya tọkàtúlẹ́lẹ́ wípọ̀ ọjọ́ anya ké àmọ́ ọ̀rọ̀ ọ̀dàgẹ́dẹ́ anya kódò tóbi kẹ́ngẹ̀ bọ̀ kùmà níjọ́ àkọ́ ìwú kìmáàtì ìwú ni kúrúkà ìbẹ̀yàní ń ṣe wọ́n la efi ọ̀la kọ́ntrakì lẹ́kìmáàlì mílẹ́dùá yẹni kọ́ntrakì ṣẹ̀pẹ́rú ọlójójójì ṣẹ̀rẹ̀kẹ́tù àná ni dọ́mọ́ ṣẹ̀rẹ̀kẹ́tù àbàdá ni dọ́mọ́ yani amenwe gide ci imana nyaja dama mu madwa kini sharikatu unga minu madwa kini partnership ehe madwa ki partnership imana to gumeche udama to imana gide ini imana gido mo kichenyejime ame akokodu ejejime ame anatu kolo mole yile madwa kini la abadani sharikatu la abadani uwedomo enukola yai yiki madu idu we nadu yiki medu mi nadu oko yeji awa adokodu mi adokodu so yiku me da ma ku me si abane gidei ile nwu ya me pe ola ola ika kini interest du idi ho yele mi yiki chu edo ko mu ne turu ki gba ke na bu mi nyaja gba ke nya adu la jomo mi gba ke mo ke mo ke mo ko ka tu baba ne abru ke nyaja le ile du ki we won ta ke je wa kama yele awon domo ma doka ki gun ma ya mi bayani ki wogo insha Allah ka nya ci e ba do ka nya ka nya ko la lugo aya ki de joba ama emi awala ka buta Allah ta'ala ni alladhina ya'kuluna ar-riba abuku ma ji gu dabal ka define gu la yakumuna abule mani ka nya kwane ogogo ojo na no yani egbaduka ma anya daji kwane ojo na ba إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المسجد وكان وجو نايما يا دابنك كي نيكي إبلي مود شوابا أنكم أدوا كني المس أنكم أدوا كالمس شي إدو إدو شون إتو شون أنك إبلي توشون إبلي شاتوشون هون ebili iye tɔɔsi o bɛ ka ma alijanu dɛ ama ebili lɛ piti kilasi ma lɛ ma dɛ so tiɲɛ kuma mɔɔdu sɛ ŋun ka mi no a ka kini possession ame wɛ possess ebili wɛ possess tɔ e e e dɔgɔtɔ na ebili sɛ kpɛru edumeji maa do kan ka kini alimɛtiri kuli maa do kan ka kini alimɛtiri juzi ɛ alimɛtiri kuli ti ka kini ebili ki hɔɔ cɛ. suruki ọda ọkọtọ maja ka na adị ma agbalị enwe ọgbọ because ami sense organs yẹ ama control gị eji ko eti ma kọla ẹgbọ gị echaka ni kejuru one enwele na eleje alị ma ele abụk ma ma egbe bụ ma dị na-emi egbe bụ ma dị na-emi anyị na ke na-alụ ekwe ekwe na ta ma kwụ edomo ihu imi ma kwụ edomo ihe torí eju ịṅụchi

ọmọdụ si bụ ikpe ịnwe kwibe gị amenge enyo taki ịnwe menge ebie nege tọ ihe na madụ akini alimesu alikuli ẹni dụ ka alijẹnu gwọnyụ kìmụ dị mesul kuli ngiche nga alijẹnu tọ iji ko ngaba dị alijẹnu akọntrolu ne mẹdọmụ ijen mẹ́à ẹni ọgẹ́ lẹ́mẹ́tí ní pọ̀ gbì ìyà gbígbì mẹ́jà mẹ́nigi káwó ìtòun mẹ́káwó ẹgbẹ̀ tó dún mẹ́sùlùkù lì rẹ̀ Odukulu unga unge bilia be kaje nu un ma do abaju ni ka ni ko gbe igbi teun e ya ni bi do ma do akini mesl juz'i mesl juz'i un che ki mu de jiku e jiku e ma process e jiku e ma do otu ene ka do mo che ma ho che jiku i e mo ba i mo buru e amal je no ma neke ke do che jun ki ma ga ni kí agujá ní kí máa gani mẹ́ anádọ́mì anágbọ́lá ma ní kí dọ́ ti máa lóun kí máa lóun má kọ́lá gẹ̀ẹ́ ohun tó kùrù tálà lè yìn ohun wù mẹ́ òmùdọ́ iméjúkóró mẹ́ mẹ́ ọ̀làkà mẹ́ kí ní àwọn kọ́lá gẹ̀ẹ́ mẹ́jà níjà hápùnà gẹ̀ẹ́ nínú tó jẹ àtẹ̀tà àṣàjẹ̀nu yàtà lálẹ́ kọ́ yà nga ne dugi je nga ba ki se ka kwa ya ata lali iya kola ame aka onwe ya agbo ya ni enwele ma do akini almasu aljuzi eno gane le ti e ti mi se be e ene mele me pili dorun mo e abayi ga ni ka na de ya yin ma se ne tudalama ami malami ona dabna kare ibn ibn taymiya rahimahullah yanhi igbe ma di be chiku wena kuma ene kuma ta do aljanu ma di be chiku ohun tan shidi ene ki le jiji ehu ma aljanu ene ki le jiji ehu ma aljanu ki me gba aljanu dangola ki me gba aljanu dododa ene ki nadi tal no abana ki aljanu ko dan emene mo e e e ma idu wa kwa elu nga ma kwa dele mana nga ma kwa lu ngena ba de ei mi waro eno ko ko ngoro ma ko ni abu ma ki no vis e ho ma ngenu bo ki ke to ma ma abato ma ama cha ala mo ne ma cha do nga ma ru ka da go ma cha ma cha ga before ne da ma ya mi ta le no mudaga mudaga pa so igbe ma dịgbechekwu eh, m tag ma dịgbechekwu ami ma na emi iche ne condition ma kwụjọ ke gbagbagbagbagba condition lele ohun ma dị jugbo tag ma pigbe igbele ẹgbàtútùgbẹ̀kù ma bọ ọtọ ẹgbàtútùgbẹ̀kù ma bọ anẹ ilẹ̀ tó dí àmì níta fi ẹ̀ma e màmá gba ẹgbọ́n ma kẹ́ ẹnìkẹ́ adopt strategy eyi ọ̀ọ́

ibi nga birikita chaka chowo ida uke akiba ima shubi ulmamu ngacho chaka jubi ulmamu ba yana ti chaka chowo ngoda e nduki aje umudu unge teda go ba o duki si aji jera ba because of what o gaile madu akili alwaswas shanka ni nitabi asarimul battar eh fi e, tasaddi li saharak wal ashrar alati e litabi lele idwa alkumashi ruqya ina kinoga waswas ene kibinwa paruka ya agwa alibe abịa kwụ nkete kwa ogwu chuo mechaka na akọla ịmata oyi enwe ache na enwe ache oge abụ nwụchi anya wee gwuchiri eto onye manụ lakụ n'aka tani ha mmenwụkwọ na ga nwoke ogwuchi to ihe anyị otu asị rụkụ ya machi adụwa machi nwoji adọ akanya benelete to ahụ na ka adọ ọchụ na elecha ọwọ be ya niile dụ chi lati ihe me lati na ikpekụ ya ụjọọ oyo lelege amma allah tabaraka wa ta'ala ni shen kwene duke ajoke ugu ile a ojo na ba ukwane undabu ukwane eh alladhi yatakhabbathu shaytanu min al-masri ene ke bilido to aba alki alkenele alki mani control ola ni ogele ngene ki akwana ojo na ko imani ki control ola ni ikwane i hane unu pejuru ya jamu pamune idabene kene ki mote ذلك دليل شاكين بأنهم قالوا أمام كاكيني إنما البيع مثل الربا أجاينا كفايو أوكي ونغو يتعلو كثير تدوجي جلتي لمنين ناتني وأحل الله البيع أجو الله ما جينا يولا بامي وحرم الربا يا موكي وغو يا موضو تيلفو ومن جاءه موئضة من ربه إن ديكي وازي لأكرا بكو بوجون دون فانتهى

hum fiha khalidun ehun na gbogbo ilẹ̀ ya ṣe tí ọ̀rọ̀ kí ewu anìkí kàlùkàdọ́nà ìmìnà ya tọ́nà kàdé ọ̀nà akọjọ́ máa pa ń dákà ya kìbẹ̀ ya ní òtù aqulu qawli hadha wa astaghfirullaha li wa lakum wa lisa'il muslimin subhanaka allahumma wa